bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́wọ́n ba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́wọ́n ba a máa tẹ̀síwájú ni nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn lórí ẹran súnà ọmọ tá à ń pè ní a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí bí ọ̀rọ̀ yóò bá ibi tí a dákẹ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ ó ní ọ̀rọ̀ nípa ẹran súnà ọmọ ṣé a lè pè é ní àkíkọ̀ àbí dẹ̀bíhà àti nàṣíkà òníkà pé ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ lórí abala wọn. àwọn kan nínú àwọn àáfàá wọn kórìíra kéèyàn ó pè ní àkíkọ̀ àwọn tó jẹ́rìí wọn àti gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó kọjá bàbá wa Bayhaqi ńlọgba hadith yẹn ńlọgba wa wọn á ní hadith yìí ọ̀nà méjì ńlọgba wa ọ̀nà àkọ́kọ́ látọ̀dọ̀ Amru ọmọ Shu'aib òun làdìtì tá a gbọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá lọ́wọ́ parí hadith ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ Zaid ọmọ Aslam ibẹ̀ ni a ti gbà á òun náà gbà wá látọ̀dọ̀ ọkùnrin kan náà bà ní dọ́mọ́rọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá abẹ́yàkè wọ́n wá ní wàhádà ìdàndọ́mà ilẹ̀ awàlẹ̀ kọ́wìyà wọ́n ní àti àdìfì amúrò ọmọ Shu'aib àti ti Zaidu ọmọ Aslam tí méjì tí wọ́n bá lẹ̀ papọ̀ tán àdìfì yóò lágbára yóò di ní tó ṣe wípé yóò ṣe é ṣe ẹ̀rí. eléyìí ni bàbá wa Imam Baji òní wọn rí tí wọ́n sọ pé kọ́wùlù ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run bá tó sọ pé la uhibbul 'uquqa zahiruhu karahiyatul ismi lima fi mímu shabaati lafdil uquq wa atharo an yusamma naskan wọ́n ní ọ̀rọ̀ ànábì tó sọ pé ń nífẹ̀ẹ́ sí uquq ń ti ń tọ́ka sí ni pé ànábì ó kọ̀ ká sọ ẹran súná ọmọ ní àkíkọ̀ látàrí pé gbólóhùn àkíkọ̀ àti uquq méjèèjì ó fẹ́ jọra wọn ìdí nu tó fi agbọ́lá fún pé kí wọ́n sọ ní nàṣíkà. ṣùgbọ́n bàbá wa àtọ̀rọ̀bùṣtì àwọn wá fèsì lórí ọ̀rọ̀ wọn ni hadal kalam wọ́n wá nàhó kárí alẹ́ isma gairu sadid wọ́n ní ká sọ wípé òjíṣẹ́ lọ́wọ́ bá ó kórìíra ká sọ ní àkíkọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ìbámu tó sòtọ́ bá rí bẹ́ẹ̀ ni wípé èyí tó tẹ̀wọ̀n jùlọ a lè pè ní àkíkọ̀ a lè pè ní nàṣíkà kódà a lè pè ní dẹ̀bíyà látàrí pé tábà wo ọ̀pọ̀lọpọ̀ nu àwọn àhàdíf ètò wa látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam fún àpèjúwe hadith tí a gbà wá látọ̀dọ̀ samro látọ̀dọ̀ salman asmau bintu yazid látọ̀dọ̀ abu raira àkíkọ̀ àkíkọ̀ ńlá níbi dákọ̀ níbẹ̀ nínú hadith samro kullu gulamin rahinatun bi aqiqati gbogbo ọmọ tá a bá bí ọkùnrin ni àbóbìnrin ẹran súnà rẹ̀ nǹkan àdógò òníyọ́ máa jẹ́. nínú àdìsí Salman ọmọ Amir àdọ́bí máàlì gòláàmì àkíkọ́tuhù àkíkọ́là níbi tó ń lò níbẹ̀. nínú àdìsí Asma bintu Yazid ọ̀lẹ̀ àkíkọ́tù anil gòláàm ṣàtàánì ẹran tá a bá pa fún ọkùnrin àbóbìnrin lẹ́ran súnà ọmọ ẹran méjì òníyọ jẹ náà ni àdìsù Abu Huraira yẹn pé lílò tí òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó lo gbólóhùn àkíkọ̀ yìí ó jẹ́ àmọ̀ wípé kò sí ní tó burú a lè pẹran sínú ọmọ ní àkíkọ̀ bó o sì pè ní dẹ̀bí àná ìtàǹdú àbí nàṣíkà ìtàfin jọ́sìn fọlọ́run kò ṣe ètí òbúrú ń bẹ̀ ẹni pé kò sí ìta pè tá a pè nínú ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n ní ìdájọ́ àkíkọ̀ ìyẹn ẹran súná ọmọ ẹnu àwọn àáfàá kòkò lórí ìdájọ́ yìí ọ̀rọ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òní àgbà wá lọ́dọ̀ àwọn àáfàá wa lórí àkíkọ̀ ìyẹn ìdájọ ẹran ọmọ àkàdá ní súnà tó ṣe wípé kàn pa bẹ́ẹ̀ látọ̀rí àwọn sọ̀hábà tá a mọ̀ sí ẹ̀mẹ̀wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tàbíìn àwọn tí wọn rà nábì sójú ṣùgbọ́n wọ́n ṣe alábàápàdé àwọn sàábé wọ́n gbà nábì gbọ́ wọ́n sì kú lórí ìmánì torí àwọn àfáà jàǹkànjàǹkàn àwọn olókun mímọ̀ káàkiri àgbáńlá ayé ọ̀rọ̀ yìí ni làwọn Ṣàfi'íyà àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ìmáàmù Ṣàfi'í ńlọrọ̀ tí wọ́n gbọ́lá fún jùlọ àtàwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Imam Màlìkì kódà ọ̀rọ̀ yìí ló gbajúmọ̀ jùlọ nínú madhabu ìlànà Imam Ahmad ọmọ Hanbali. ọ̀rọ̀ yìí bákan náà wọ́n gbà látọ̀dọ̀ bàbá wa Abdullahi ibn Abbas àti Abdullahi ibn Umar mama Aisha Fatima bintu Rasulillahi sallallahu alayhi wa sallam àtàwọn míì náà nínú àwọn sọ̀hábà Allahi alayhim ajma'in kọ́lọ̀ ń kó bá gbogbo wọn lápapọ̀. bàbá Ibn al-Qayyim kọ́lọ̀mbà nìkẹ́ bàbá wọn ni fa amma ahlul hadith qatiba wa fuqahaihim wa jumhur ahli sunna faqalu ya min sunnati rasulillah. wọ́n ní àwọn àfa òní hadithi tí lórí àwọn àfa òní máa fòrò àfikẹ́wò tí lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ahlu sunna ní tí a ń faramọ́ ni pé ẹran sunna ọmọ o sunna kan ni léyìí tó jẹ́ pé kìí ṣe ọ̀ranyàn láti ṣe ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àní àfàrọ̀dọ̀nù wájibun wọn ní ọ̀ranyàn ni dandan sí ni kéèyàn ọ̀pẹ̀rẹ̀ léyà ọ̀rọ̀ yìí ó jẹ́ ti àwọn dọ̀hìríyà ètí àfa wa bàbá wa Dawud adọ̀hìrí tí a ń léwájú wọn bàbá wa Ibn Hazmi àwọn náà ní bọ́rọ̀ ṣe rí nu wọ́n ní dandan ni bàbá wa fa wa Alhassan Albasri báwọn náà ṣe wí nu eléyìí tún jẹ́ ẹgbàwọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ imam ahmed ibn hanbali kódà ńlọrọ̀ àfàwà alaif ọmọ sáàdì. ọ̀rọ̀ ilé kẹta ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ àwọn hanafiya ibẹ̀ ni a ti gbà wá ọ̀rọ̀ mẹ́ta ojú mẹ́ta làwọn fi wo ntọ́jẹ mẹ́ran súnà ọmọ ní pípa ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn ní tàtà wá ni àfinú fíndọ̀ ṣe ni báwo ṣe ọba wo òsì má ṣe àwọn kan wọn ní mubaha ni yẹn ni pé ẹ̀tọ́ ni fọ́ láti ṣe ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé mansukhatun yukrahu fa'iluha wọ́n ní ìdájọ́ rẹ̀ wọ́n ti parẹ́ o wọ́n wulẹ̀ sọ pé wọ́n pẹ̀ràn ìléyà mọ́ o kí wọ́n á ní ẹ̀rí igun kìíní igun kejì ọ̀rọ̀ tá a tún lè fi kún ó tún kún ìlọ̀rọ̀ tí ń gbà látọ̀dọ̀ bàbá wa Hasan al-Basri wọ́n tá a bá fẹ́ pẹ̀ràn sunu ọmọ ọkùnrin nìkan là á pa á fún a kì í pa á fún obìnrin kí wọ́n á ní ẹ̀rí tígun kìíní igun kejì ìkẹta tí ń lò àwọn tí a sọ wípé kápẹ́ran súnà ọmọ tí a sọ wípé súnà ni nínú àwọn ẹ̀rí ètí ń mú wá lórí ìdájọ́ yìí adifi Salman ibn Amir adobi ó ló ń gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ti ń sọ pé màálì gòláàmì àkíkọ fàárí ikú ànihùdámà wà mí ọ̀tún ànihùdá ó ló ń gbọ́ lẹ́nu òjíṣẹ́ lọ́wọ́ bá ti ń sọ pé màálì gòláàmì àkíkọ ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí yálà ọkùnrin àbóbìnrin ẹran súná rẹ̀ ìdógò ni o fàárí ikọ̀ àni òdámà ẹ̀yà ata ìjẹ́lẹ̀ fún ẹni pé ẹ pa ẹran léyà irun orí rẹ̀ èyí mú wá látinú ìyá rẹ̀ ẹ̀gbin ni wàá mí ètò àni òdà ẹ̀yà rí pé ẹ fa orí rẹ̀ ẹ fa irun. wà ní àmúr àwọn tún gbàdí fi wá látọ̀dọ̀ Samura kọlọmba níyọnu sí òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé kullu gulamin rahinatun bi aqiqati gbogbo ọmọ tá a bá bí pata ọkùnrin àbóbìnrin ẹran súnà rẹ̀ ìdógò lọ́jẹ́ wọ́n pa lọ́jọ́ keje lọ́jọ́ keje yuhlaku ni wọ́n fa irun orí rẹ̀ wa yusamma lọ́jọ́ keje náà ni wọ́n sì sọ ní orúkọ. hadith Umm Kurzi lára àwọn èrí tí wọ́n lò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn hadith bákan náà hadith mọ̀ òjíṣẹ́ náà ọba ó pa wọ́n láṣẹ pétọ̀ ẹ̀yin sàbẹ́ ẹ bá fẹ́ pa ẹran súnú ọmọ méjì ní kẹ́ ẹ pa ọkùnrin obìnrin ẹ pa ẹran ẹyọ kan. ojúpọ̀nà ìlú àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀rí fáwọn jùbọ́ọ̀rù pé mustahaba ni o sunna ni o oníkápá ẹran súnú ọmọ. wọ́n bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn hadith èyí táwọn dáa kọ yìí ń ló ń fìdí ẹ̀ múlẹ̀ pé sunna ni ṣùgbọ́n àdìs tó wá wá lórí pé ànábì pa àṣẹ bó láṣẹ wá ṣe léyìn wọn ni àdìfín àdìfín míì tún ti wá léyìí tó ṣe pé òjìṣẹ́ lọ́wọ́ bá sọ pé man wulida lahu ẹni tí a bá bí ọmọ fún nínú yín fa habba an yansuka anhu falyansuk tó sì wù láti pa ẹran súnú ọmọ ọ̀yà apá ojúpọ̀nà ìfi ọ̀rọ̀ yìí ṣe ẹ̀rí ó pé ká sọ pé ẹran súnú ọmọ ó bá jẹ́ dandan ni láti pa ànábì ìbá ti fi tì sábẹ́ pé ẹ̀ ń bá fẹ́ kì bá pa àṣẹun ìbá sọ̀rọ̀ ni yáyáyá léyìí tó ṣe wípé kò ní í sí pé bóyá ìrújú kankan yóò tún wà ń bẹ̀ lára àwọn ẹ̀rú wọn lára àwọn ẹ̀rí wọn wọn lọ̀rọ̀ tí bàbá wa Ibn Qudama tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Zanad ìyẹn ni pé ìfẹ́nukò àwọn àáfàá Abu Zanad sọ pé al-aqiqatu min amri nas kanu yakrahuna tarkahu ẹran súnà ọmọ ní pípa nínú àwọn àlámàrí ètò gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú àtàwọn tí a tẹ̀lé ńlọ́wà kódà kanu yakrahuna tarkahu wọ́n kórìíra kéèyàn ọ̀fẹ́ràn súnálẹ̀ láì pa ọ̀rọ̀ àbúzà náà dìé oúnjẹ àmà wípé annal aqiqa matrukatun lirukbatihim lam yujibha asharim walau kanat wajibatan lama tarakuha ẹni wípé ká sọ pé ọ̀ranyàn bá ní wọn ìbá ti gbé jùlẹ̀ láì pa ẹni wípé ẹran súnú ọmọ ìtí sáfẹ́ mú jáde ni pé ká pa á kìí ṣe dandan lára àwọn ẹ̀rí tó ni wípé iná ìrọ̀ ọ̀kọ̀tún dá mi ẹran súnú ọmọ ìta ẹ̀jẹ̀ sílẹ̀ ńlọ́jẹ́ tí èsẹ́ wípé ọ̀ràn kan lèèyàn dá téèyàn fi ṣe bẹ́ẹ̀ àbí lérí kan lèèyàn ṣe téèyàn fi láti pa pàlàmìtẹ́jì tó bá rí bẹ́ẹ̀ kìí sọ̀ràn yẹn ìdájọ́ ẹran àléyá ní bẹ́ẹ̀ fò náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n lò láti fi ṣe ẹ̀rí. ẹ wá ráwọn igun kejì tí wọ́n sọ wípé dandan ni ká pẹran iléyá nínú àwọn ẹ̀rí tí wọ́n lò hadithu Salman ibn Amir adobi èyí tí àwọn jumhur èyí táwọn náà lò ìlànà náà lò ìyẹn máa lè gulami akíkọ fàárí kò wá ní ọ̀dàmà yẹn ni pé anabi pàṣẹ ni fàárí kò wá ní ọ̀dàmà anabi ni ẹ ta ẹ̀jẹ̀ lẹ̀ fún yẹn ni pé ẹ pẹran súnú ọmọ bákan náà hadith umu kọrọsí lára tí a fi ṣe ẹ̀rí ni hadith màwa aisha radiyallahu anha ìtàwọn ìṣe àkọ́kọ́ táwọn náà lò pé anabi pàṣẹ ó ní wípé ẹ̀ńtọ́lọ́mbà yọ̀ǹda ọkùnrin fún kọ́pẹ̀rẹ̀ méjì nílọ́mbà fún lọ́mọ ẹyọ kan tọ́jọ́bìnrin kó nítọ̀ nǹkan pa ẹran kan wọ́n ní àṣẹ nìyí wal amru yaqtadi al wujub tábà ń sọ nípa àṣẹ àjẹ́ àṣẹ o ẹgẹ́ bá àwọn àfọ òní òṣòlù bí wọ́n ṣe wí bí wọ́n bá pani láṣẹ ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ òun dandan òní kéèyàn ó ṣe ọ̀ranyàn ló sì jẹ́ pẹ̀lú. wàhátàjọ aidan lára àwọn èrì tí wọ́n lò òun làdísì amúrò ọmọ Ṣuaib tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ àgbà òjíṣẹ́ ọlọ́wọ́n ba ó pa wọ́n láṣẹ pé kí wọ́n pa ẹran súnú wà wádọ̀ àdá àníhò bẹ́ẹ̀ náà lọ pàṣẹ wádìrìnlẹ̀ àdá àníhò pé ìdọ̀tí tí ń bẹ lórí rẹ̀ ẹ̀gbin tí ń bẹ lórí rẹ̀ òun náà nírun orí rẹ̀ kí wọ́n fà kúrò bẹ́ẹ̀ náà lọ pàṣẹ ẹran súnú ọmọ bó o láàṣì wá sí òun pínyà láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí tá pé méjì ń lọ́jọ́ ràn yàn ìkẹta kìí ṣe ọ̀ràn yàn ilé ìjẹ́nu àwọn ẹ̀rí táwọn ìsíkejì tí a lò lórí wípé ọ̀ràn yẹn ní ká pa ẹran súnà ọmọ. àwọn hànàfíyà mẹ́ta ńlá pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn alákọ̀ọ́kọ́ tí a sọ wípé ká pa ẹran súnà ọmọ mustahaba nìyẹn ní pété àtọ́wọ́rùn àwọn náà lo ẹ̀rí táwọn jùmọ̀wọ́r àwọn igun kìíní tí a lò lórí pé kìí ṣe ọ̀ràn yẹn. ẹ wáyé lórí ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì pé mubahu ni tó bá mawulawo aladun fahaba yanso káfàlì yanso yẹn ni pé àṣẹ onígbólóhùn pé kọ́pa wọ́wọ́ yóò fi dùn ìbá ṣùgbọ́n àṣẹ níbẹ̀ kìí ṣe láyẹ̀ lòjò làkínà yẹ̀ tẹ́lẹ̀ ìbá yẹn ni pé tó bá fẹ́ ni kìí ṣe dandan. ẹ wá rí ọ̀rọ̀ tí a sọ kẹta tí a sọ wípé mọ̀nsóòkò ni pé ìdájọ́ rẹ̀ wọ́n ti parẹ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ nínú àwọn ẹ̀rí tí a lò ó lè tá a fa wa bàbá wa Al-Kasani tí wọ́n mú wá nínú tírà wọn bàdáàrún àsọ̀náyìn nínú rẹ̀ ojúṣe náà bá wọn lọ sọ pé nasakatil odihiyatu kuladami kaana kobla wọn ní ẹran iléyà ó ti pa gbogbo òdájú ẹran tí wọ́n máa ń pa síwájú rẹ̀ ó ti parẹ́ o gẹ́gẹ́ bí ààwẹ̀ Ramadan bó ṣe ṣe ìhà dànù bó ṣe pa àwọn ààwẹ̀ míì tó ṣíwájú rẹ̀ bó ṣe parẹ́ àti gẹ́gẹ́ bí zaka bó ṣe sọ gbogbo sàárà àtọ̀jẹ́ ọ̀ràn yẹn bó ṣe sọ ìdájọ́ rẹ̀ di ohun ìgbàgbé bẹ́ẹ̀ náà lẹ́ran súnà ọmọ látàrí wípé ẹran súnà ọmọ yìí kánẹt kọbla òdìhìyà síwájú kí ọ̀rọ̀ iléyá kó tó di pé yóò wáyé ńlẹ́ran súnà ọmọ ńlọ ti wáyé ṣé ẹ gbàgbé láti gbà ìmọ̀ kan ńlẹ́ran súnà ọmọ ńlọ ti wà. bákan náà Abu Yusuf nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà látọ̀dọ̀ Abu Hanifa látọ̀dọ̀ Hamad ọmọ Ibrahim wọ́n lọ sọ pé káàní ti làǹkì kọ́ ti fìlẹ̀ jàhìlíyà ẹran súnà ọmọ ìgbà ìmọ̀kan ńlọrinlẹ̀ ṣùgbọ́n gbà tí Islam dé rọ́fà dọ́tí Islam kọ́ kápẹ́ran súnà fọ́ọ̀mà. bákan náà ọ̀rọ̀ míì tí wọ́n tún gbà wá látọ̀dọ̀ Abu Hanifa an an Muhammad ibn al-Hanafiya anna al-aqiqata kanat fil jahiliya falamma jaal is falamma jaal adha rafadot ìtumọ̀ rẹ̀ náà tún ní wípé àníṣe ẹran iléyà ó ti fagilé ẹran súnú ọmọ ní pípa. lára àwọn ẹ̀rí tí wọ́n tún lò ó ní àdìsí Amr ibn Shu'aib nígbà tí wọ́n bi ànábì léèrè nípa àkíkọ̀ tánàbì sọ pé la uhibbu al-uquq yẹn ni pé ẹ̀yìn nífẹ̀ẹ́ sí uquq àwọn sọ pé ìtumọ̀ rẹ̀ ni wípé ìdájọ́ ẹran súnú ọmọ ó ti parẹ́ nítorí ìdájọ́ ẹran iléyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ èyí tí a ń lò láti fi ṣe ẹ̀rí àti ìgbà táwọn ẹbí tó sọ fún màmá wa ìyẹn Sayyidatu Fatima ọmọ ànábì pé má ṣe pa ẹran sunu ọmọ wọn lè léyìn náà gẹ́gẹ́ bí ìkànnà àwọn ẹ̀rí léyìí tí a ń lò lórí pé ìdájọ́ ẹran sunu ọmọ ó ti parẹ́ ntọ́ parẹ́ òun náà ni ẹran ìléyá èyí tó tẹ̀wọ̀n jù nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ ó ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wípé kápá ẹran súná ọmọ kìí ṣe ọ̀ràn yẹn o ṣùgbọ́n tọ́lọ̀ ń bá fún níkàápá ni láti ṣe kọ́pa súná ni ẹ̀san rere ọ̀pọ̀ ń bẹ fẹ̀ǹtì ọba lè ṣe. ẹ wá rí ní tí àwọn yòókù ti ń lò láti fi ṣe ẹ̀rí igun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ pé dandan ọ̀ràn yẹn túláàsì wo ń kókó oníkápẹ́ran iléyà ní tá dáhùn lónìí pé lóòótọ́ àwọn àdífì kan wá tánàbí fi pa àṣẹ ṣùgbọ́n àwọn àdífì míì tún wá lẹ́yìn tó fi sọ pé kì í ṣe dandan lára àwọn ẹ̀rí yẹn ni pé man wulida lahu waladun fa habban yansuk ani òfàlẹ̀ yansuk so ọ̀rọ̀ yẹn tó bá ṣe pé dandan bá ní ẹran súná ọmọ láti pa ni àníbi bá ti sọ pé tó sì nífẹ̀ẹ́ sí ẹni gbé fi sábẹ́ ikhtiyar ẹni tó bá wù ó lè pa tó bá wù ó lè má pa so eléyìí ń jẹ́ àmọ̀ wípé àwọn àṣẹ míì tó wá ó ń jẹ́ àmọ̀ pé kìí ṣe dandan ajẹ́pẹ́ ẹ̀rí tó gbé kó ń bi dandan hadith yìí ni hadith tí a sì tó sì ṣe fi ṣe ẹ̀rí tó ní àlàáfíà ni. ẹ wàá rí ẹ̀rí àwọn hànàfíà tí a sọ pé nasakhatil udhiyatu kulla damin kana qabla ẹran iléyà ìdájọ́ rẹ̀ ó ti pa ìdájọ́ gbogbo àwọn ẹran tí a máa ń pa síwájú rẹ̀ ó ti parẹ́ hadith yìí ọ̀rọ̀ tó lẹ gbáà ni àwọn àfáà sọ pé la yasihhu li ihtijaju bihi èèyàn lẹ́tọ̀ọ́ láti lò ó ó lóun fẹ́ fi ṣe ẹ̀rí bàbá wa dàrú kó tún ní àwọn tí ẹ ṣàlàyé ojú pẹ̀lú tí àdéhìí fi ń tẹ́ jí ọ̀rọ̀ tí tọ́lẹ̀ ní pàtàkì jùlọ hadith ètí á gbà wá ètí harif ọmọ nebuhan tó gbà wá ó ní hadathana utba ibn yakulon ani shabian ali ó tó lọ wọn alójú sallallahu alaihi wasallam sọ pé maha dábò ní àdọ́ọ̀hìn kulla dábò hìn kọ̀bláwò ẹni pé dídú ẹran iléyà ó ti pa àwọn ìdájọ́ ẹran tó ṣíwájú rẹ̀ ó ti parẹ́. àdìfì yìí bàbá wa Daraqutni wọn lára wọn tí a gba àdìfì yẹn wá ńlá tí wọn tún bá tọmọ yaqdan huwa matrukul hadith àwọn àfẹ́ ìlò ọ̀rọ̀ rẹ̀ àdìsí tó bá gbà wà wọn kì í lò. bàbá wa al-Hafiz nínú Taqrib wọn ní da'iful hadith àdìfì rẹ̀ ọ̀lẹ̀ òǹgangan náà ó tún lẹ̀ pẹ̀lú. ẹ wàá rí àdìsí tí a gbà wá látọ̀dọ̀ Muhammad ibn Yusuf ibn Salman tí wọ́n sọ pé jùsọ̀ lọ́wọ́ bá sọ pé nasaha alẹ́ adìhà kula dabuhin ẹgbà wọ́ọ̀rọ̀ yìí náà bákan náà ẹnìkan bẹ náà wọ́n ti ń gbà wá orúkọ rẹ̀ máa jẹ́ al-musayyab ibn sharik kọ́lá fi yahya ibn ma'in laysa bishayin kìí ṣe ń tà lè kàkún kìí ṣe ń tà lè gbára lọ́rọ̀ rẹ̀ kódà Imam Ahmad sọ pé tàràkà náà sọ hadithahu ó gba àwọn afọ́ ní adéfì wọn ì gba adéfì rẹ̀ Imam Muslim sọ pé matrok ẹni pé hadith tó bá gbà wá hadith táwọn afa tí wọn kì í gbà wọlé ni. ẹ wá lórí hadith wípé ẹran iléyá ìdájọ́ rẹ̀ ọ̀pá ẹran súnà ọmọ ọ̀pá rẹ̀ ìbéèrè ni pé ẹran iléyá ọdún wo ènìyàn mú wá gẹ́gẹ́ bí òfin ọdún wo ni ẹran iléyá lọ̀rọ̀ nípa rẹ̀ ńlọ wáyé nínú ṣẹ̀ríà Islam àkíkọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a rí wípé ẹran iléyá òní á kọ́kọ́ fi lélẹ̀ fún wa kẹran súná ọmọ kó tó di wípé òun wá wá lẹ́yìn rẹ̀ yẹnni pé ẹran ọdún iléyá wọ́n ṣe é lófin ó wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn fi sanete thaniel ejira lẹ́yìn ọdún kejì tánàbí wọ ìlú Madina anabi gangan pàápàá lára ó sì pẹran fún Hasan àti Hussein fi sanatayin athalitha wa rọbìa ó pa tẹnìkan lọ́dún kẹta ó pa tẹnìkejì lọ́dún kẹrin. bákan náà àdìsí ọmọ kọrọsì èyí tó dá lórí ẹran súná ọmọ àdìsí ń wáyé ní amúlẹ Hudaybiya ìyẹn ní ọdún kẹfà tánibí ṣe hijira. ànábì gángan tún wá pẹran fún Ibrahim ọmọ rẹ̀ ìyẹn ní ọdún kẹjọ lẹ́yìn tánibí dé ìlú Madina tó bá rí báwọn kayfa yansakhu al-mutaqaddimu al-muta'akhkhira fàhádà bàtílùn bó o là díìsì ètò kọ́kọ́ síwájú dé bó o ní ó ṣe pa ètò kẹ́hìndé bó o ní ó ṣe parẹ́ yẹn ni wípé lẹ́yìn atótónu ni wípé nínú àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn-ún tí a mú wáyé ètò tẹ̀wọ̀n jù ni pé ẹran súná ọmọ súná ni léyìí tó ṣe wípé bíyàn bá ṣe èèyàn ọgbà tọ́pọ̀ lórí ẹ̀ kò sì yẹ kéèyàn ó gbé jù ú lẹ̀ tíyàn bá lágbára láti ṣe bẹ́ẹ̀ bàbá wa Bagawi kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn wọn ni wà laysa hadha al-hadith inda al-aama ala tawhin amr al-aqiqa lakinnahu quriya tasmiyatu bi hadha al-ism ala madami fi taghyir al-ism al-qabih ila ma huwa ahsan minhu fahabbu fahabba an yusammiya min nasika aw dhabiha. bákan náà ọ̀rọ̀ tí a ń lò lórí wípé Ànábì sọ pé la uhibbu al-uquq wọn lè lẹ́yìn náà kò sẹ́rì níbẹ̀ kò túmọ̀ sí wípé ó ń ṣe tàwíìnù ó mú ìyẹpẹrẹ bá àṣẹ tọ́pa nípa kíkà kápẹ̀ràn súnú ọmọ a lè gbé sórí pé bóyá ó fi kórìíra rẹ̀ aláàmàdé àbí ìfìtẹ̀gí yẹ̀rẹ̀ lè ìsìnkú kọ̀ bí gẹ́gẹ́ bí ìlànà ànábì pé àwọn ọkọ̀ tí ọba ti da ànábì máa ń yí padà ó ní kò túmọ̀ sí wípé kápẹ̀ràn súnú ọmọ ìdájọ́ ẹran léyà ó ti họ́ dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wa wáyé ẹ jẹ́ ká lọ síbi àwọn májẹ̀mú etí ò gbọ́dọ̀ má pé síbi ẹran súná ọmọ ní pípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mi ó lágbára láti pẹran súná ọmọ ṣùgbọ́n kò ní pẹran súná ọmọ látàrí wípé ọjọ́ súná ọbọ̀ síjọ́ monday ọjọ́ àwẹ̀ àbọ̀jọ́ síjọ́ thursday ọjọ́ àwẹ̀ yóò wá pẹran súná ọmọ náà ní ọjọ́ tó ṣe pé ó yàtọ̀ sí ọjọ́ tó pilẹ̀ yẹ kọ́ pa ẹ̀dá pàwọ́ tá a bá ń ṣe báwọn ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run bá wọn ẹ̀jẹ̀ á kíyè sára wọn wọ́n wà má sọ bóyá lẹ́yìn oṣù mẹ́ta bóyá lẹ́yìn oṣù mẹ́fà ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run Ọba ẹran léyà kìí ṣe ẹran súnà ọmọ kìí ṣe ẹran tá a máa ń fi mu ọtí ṣùgbọ́n ẹran yìí wọ́n ní ká pa àwọn aláìní àwa náà a sì lè jẹ́ ń bẹ̀ bá a ṣe máa gbọ́ nípa bó la ṣe pín ẹran náà lára àwọn májẹ̀mú tí ọ̀gbọ́dọ̀ mọ̀ pé sí lára èkíní àǹtakùnlẹ̀ àkíkọ̀tún mi lálẹ́ àní àrùn ẹran tábà pa tábìsílẹ̀ yá ọ̀gbọ́dọ̀ jẹ́ kan náà àwọn ẹran ọ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ràkúnmí màálù àti ṣáà ṣáà onímọ̀ọ́ìzù tàbí dọ́ánù ẹni pé àgùntàn tàbí ẹran ewúrẹ́ ewúrẹ́ yálà akọni àbábo ẹran tá a máa ń pa láti fi ṣe súná ọmọ nu ìrẹ́ bàbá tọ́jú ọdẹ ọdẹ apẹrin nínú igbó tó wà nípe tọ́ ọfẹ́ ṣe ń tẹ́nìkan ò ṣe rí kẹ́niún ńlọfẹ́ fi ṣe súná ọmọ bọ́ ọ pa ọlọ́run bò ní tẹ́wọ́ gbà àti pé sáà tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti jẹ́ bí àbá lẹ́tọ̀ọ́ láti jẹ́ ehoro ńlọfẹ́ pa àyè pọ́tìrì tiẹ̀ ó tiẹ̀ tóbi dáadáa pé a ah, gbogbo ẹni tó bá ti wá nímọ̀ fún ládìẹ kọ̀ọ̀kan adìẹ ọ̀tọ̀nà láti pa gẹ́gẹ́ bí ẹran súnú ọmọ àbí ẹyọlóńgó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí èèbá ti ṣe ẹran ọ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ èèyàn gbọ́dọ̀ lò ká wípé a fẹ́ fi pa ẹran súnú ọmọ bó tẹ̀ pé bàbá wa Ibn Hazmi àwọn sọ pé yóò jì sí òfin làákè kọtí wọn làwọn ẹran tá a kà á lẹ̀ yálà ehoro ni àbí ẹran tí èsè ehoro ni lè yàn lè fi pa ẹran súnú ọmọ ẹni pé láwùjọ sí òfin akẹ́kọ̀ọ́ tí ìlànà ìyá kan àlẹ́ ìsúnmùṣá ẹni pé ọ̀rọ̀ tí bàbá wa Hazmi tí à ń sọ láàrin ni wípé a lẹ́tọ̀ọ́ láti pa ẹran kankan láti lè fi ṣe láti pa ẹran ọmọ yàtọ̀ sí ẹni pé ewúrẹ́ yẹn ni pé ewúrẹ́ tàbí àgùntàn akọ àbábo yẹn ni pé a lè pa ràkúnmí bẹ́ẹ̀ ni a sì lè pa màálù kásọ pé ńlá fẹ́ fi ṣe ẹran sunu ọmọ kí wọ́n á la àwọn ẹ̀rí tí bàbá wa Ibn Hazmi ti á lò lórí eléyìí lára àwọn ẹ̀rí èyí tí á lò ó ní wípé nínú gbogbo àwọn àhàdíìsì tó wá ṣáà ṣáà ìlànà bíi ń dá akọ kò akọ ràkúnmí bẹ́ẹ̀ ni kò sì dá akọ màálù so tó bá rí bẹ́ẹ̀ àlẹ́tọ̀ láti pa nǹkan kan mí yàtọ̀ sí ewúrẹ́ yàtọ̀ sí àgùntàn akọ àbí abo rẹ̀ nínú àwọn tí a mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí ó ní pé wọ́lùdàtí lè Mundhir ibn Zubair wọ́n ní Mundhir ọmọ Zubair nígbà tí a bímọ fún un fakultu laha hala akokta hala akoktu jazuran anibnika ibnika qalat ma'adallah kanat ammati Aisha yàkọ́lá làgùlámi ṣàtàn wàhálà nìjàrí àti ṣá nígbà tí wọn abilé rẹ pẹtọ ó sì para kún mi kó o fi ṣe súná ọmọ èyí tọ́lọ́wọ́n bá ti ti hàn bọ̀ ó ní a mọ sáde ọlọ́run kó n bí ìwà tí ọlọ́run bá tí ò nífẹ̀ẹ́ sí. mọ̀mọ́ Aisha tí wọ́n jẹ́ ọba kan mi lóbìnrin wọ́n gba àdéhìfẹ́ kan wà wọ́n là níbi sọ pé ẹni tọ́lọ́ ń bá fún lọ́mọ táyé pọ́kùnrin kọ́ pẹ̀ràn méjì táyé pé obìnrin kọ́ pa ẹran ẹ̀yọ kan eléyìí jẹ́ ẹ̀rí tí bàbá wa Ibn Hazmi ti hàn lò lórí wípé èèyàn ò lè pa ràkúnmí tàbí màálù ṣùgbọ́n àwọn jùmọ̀hóòr wọ́n ní ó sì ń tó burú láti pa ràkúnmí tàbí láti pa màálù nínú àwọn ẹ̀rí tí wọ́n lò wọ́n ní pé Abubakar ìkànnì àwọn sàbítọ́ pàtàkì ni nígbà tí wọ́n bí ọmọ kan fún un rẹ̀ jẹ́ Abdulrahman ó jazoran fa'at'ama ahlal Basra ó pa ràkúnmí ó sì fáwọn ará Basra ní oúnjẹ náà ó fún wọn jẹ kódà Kọ̀tádà wọ́n gba àdìsí kan alọ́tọ̀dọ̀ Anas ọmọ Malik wọ́n ní káàní yàrá kan bani ìrìjàzor tọ́lọ́mbà fún lọ́mọ a máa pa ràkúnmí láti lè bá jẹ́kọ́ jẹ́ súnà ọmọ. so ètò wa tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ yìí ó ní pé kò sí ní tó burú ẹni tọ́lọ́mbà fún lágbára tọ́pọ̀ dáadáa ó lè pa ràkúnmí láti fi ṣe súnà ọmọ bákan náà èèyàn lè pa màálù láti fi ṣe súnà ọmọ ẹni tó bá ṣe wípé kò lágbára láti bẹ́ kíjà kọ̀ọ̀rà bẹ́ kẹ́jẹ́ kọ́pa àgbo so gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá yọ sàn nílẹ̀ sàn lè ní ọ̀rí tábà gbé eléyìí yìí tán májèmọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹran tá a bá pa tá a fi ṣe súná ọmọ ó gbọ́dọ̀ jẹ́ ẹran tó dá pé tó lálàáfíà tó làkúọ̀ ń bi gbogbo àléébù yányá eléyìí ni ọ̀rọ̀ tí àwọn jùmọ̀wòr tí wọ́n sọ ní tí wọ́n gbà lérò pẹ̀lú àwọn àléébù yìí wọ́n làwọn èèyàn àléébù èyí tó ṣe wípé kò ní jẹ́ kẹ́ran kọjá ní tí ó jẹ́ tẹ̀wọ́gbà tọ́lọ́run ọ̀sìn tó bá pa lẹ́sàn-án lé lórí tó bá fi pa ẹran ìléyà. bàbá wa Imam Malik kọ́lọ̀mbà nìkẹ́ wọn wọ́n ní wà innama hiya ẹni pé ẹran tá a pa tá a fi ṣe súná ọmọ yẹn àkíkọ̀ bí manzilati nuski wad-duhaya gẹ́gẹ́ bí àwọn ẹran tá à ń lò tá a máa ń pa láti fi jọsìn fọlọ́run ọba tá a máa ń pa fáwọn aláìní nílùú Mákà àbẹ́ràn léyà bákan náà ni wọ́n ṣe rí tó bá rí bẹ́ẹ̀ ẹran tó ti fọ́ lójú àlẹ́tọ̀ láti pa ẹran tó rù ẹ àlẹ́tọ̀ láti pa fún sùlọ́mà bẹ́ẹ̀ náà létí wo rẹ̀ ti kán àbí ètí ó ń ṣe àìsàn. bàbá wa ìmáàmù Tirmidhi wọn ni waqala ahlul ilmi la yujzi al-haqiqatu mina shaa illa ma yujzihu fil idhiya ẹni pé gbogbo ẹran tá a bá pa fún ẹran sùlọ́mà kò lẹ́tọ̀ láti pa ẹran kankan àfẹ́ràn tá a bá lẹ́tọ̀ láti pa fún ẹran iléyà níjókòó mi ti سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب